فهذه الخطبة يكون موضوعها ما قد سبق من خطبة الماضية حول الاستقامة في الدين وقد سبق الكلام حول هذا العنوان وبإذن الله اليوم واصل في ذكر مجالات الانتقام وهي الأحوال التي يحتاج المسلم فيها إلى الانتقام على الموقف الصحيح عباد الله فالرقم الأول من مجالات الاستقامة وهو الاستقامة على الإيمان والتوحيد والنفس الشرك كما كان الأنبياء والمرسلين كما كان الأنبياء والمرسلون مستقيمين على أمر الله في توحيد الله فها هذا نبي الله إبراهيم عليه السلام خليل الله مثل الأعلى للاستقامة حل التوحيد وقد بين الله سبحانه وتعالى في سورة مريم كلاما أو كلاما بيانا وافيا شافيا حول استقامة نبي الله إبراهيم حيث يقول عز وجل أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لما تعبد لما تعبد من لم يسمع ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهلك صراطا سويا إلى أن بين الله سبحانه وتعالى ما لقيه هذا النبي الكريم من قوله ومن أسرته وخافة من أبيه حتى نوى أبوه أن يرجمه فقال له لأرجمنك واهجرني مليا عباد الله إن شاء الله سوف نقف لدراسة هذه الآية أو هذه الآيات بتؤديها وبالوقار وبالوقار والسقينة لكي يمتثل أمر نبي الله إبراهيم عليه السلام ومن ضمن مجالات الذي بين الله سبحانه وتعالى موقف نبي الله إبراهيم أيضا في القرآن وذلك حيث يقول الله تعالى قال أفتعبدون من دون الله من لا ينفعكم ما, ما لا ينفعكم شيئا ولا يضركم أفل لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون آه، هذا أول الله أطلع إلى الدين يرون هو ومحمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn ọ̀hábà ànábì gbogbo ẹni tí ó sọ ìlànà ànábì sallallahu alaihi wasallam abẹ́lúwa kó fi ìkẹ́tí àtọ́rọ̀ yìí gómi kárí wọn. kódà tí mò ń bá lọ òun náà ní ọ̀rọ̀ nípa ìdúró déédéé lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba àlùfẹ́ ti kọ́ ọ̀nà àti ṣàlàyé nǹkan tó ń jẹ́ ìfẹ́kọ́rọ̀ èyí tí kí kótóbà fẹ́ lọ ní ìlú òun náà ni àwọn àlàyé àwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n fi ní bí níbo káàtà sí ìfẹ́kọ́rọ̀ àwọn àyè yìí pọ̀ kódà ó lè rọrùn ẹnu máa ṣe gbogbo bẹ̀yẹ́yẹ́ àmọ́ ìfẹ́ ọlọ́run bá ní kí ẹnu wọn abẹ́lọ́run tí wọ́n ṣàgbé kí ó wúlò fún wa ọlọ́wọ́ ọba ó ṣàlàyé àlẹ́bí Ibrahim nínú sóràtì Maryam ọ̀rọ̀ rẹ̀ kiri ẹ̀gá níbẹ̀ tọ́lọ́ ṣàlàyé bí ànábì Ibrahim bó ṣe dúró lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba bó ṣe dúró lórí tàwùṣe òun ni pé àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tí mùsùlùmí ti máa ń ní ìdógédé òun náà ni àtẹ́sẹ̀ kọ́nà àlẹ́ tàwùṣe kéwòn tó dédé lórí tàwùṣe tàwùṣe ẹni pé ọ̀rọ̀ ìgbàgbọ́ ó dùn ọ̀pọ̀ lẹ́nu wá tirẹ̀ dùn ṣe àmọ́ ó ṣòro lò ọlọ́wọ́ bá ń sọ fún anábì Ibrahim olùwà ní fún anábì sallallahu alaihi wasallam pé wọ́n ti kúrò ṣe kitabi Ibrahim wọn anábì sàlàyé anábì Ibrahim fún àwọn èèyàn nínú síra tìyẹ náà nínú Al-Qur'an. إنه كان صديقا نبيا الذي الله ما يولد الدون إلى النبي إبراهيم النبي الله إذ قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا لكن لدي وغبان تبدأ nǹkan tí ọ̀pọ̀rọ̀ nǹkan tí kò rína nǹkan tí ò ní àǹfààní kankan tó lè ṣe fún yín náà lè ń sìn yẹn ni pé ń sọ fún wa pé kí wọ́n pa nǹkan míì tí wọ́n ń sìn tó pàdé kọ́mọ̀sìn ọlọ́wọ́ ọba nìkan ń ṣe ó tún ní yá ábẹ́tì. إني قد جاءني من العلم ما لم يأتيك مثل من سيئ يوم بلاي yẹn ni pé òun tí ó ti ọlọ́run ti jẹ́ kó yí òun wípé èmi nìkan ṣe lẹ́gbọ́dọ̀ máa sìn gbogbo àwọn òòṣà tẹ́ǹsìn yìí àẹ́jìnà sí wọ́n ní fatabẹ́ẹ̀rì wọ́n bàbá mi tẹ̀lé mi ẹgbọ́n nǹkan tí mo sọ fún yín yìí أهدك الصراط سويا ojú ọ̀nà tó tọ́ ni mo fẹ́ ń tọ́ yín sí i wọ́n bẹ̀rẹ̀ sí ní bá rẹ̀ rẹ̀ أنت قال أراقب أنت عن آلهتي يا إبراهيم لا أنا بابا قوما شنو هو إبراهيم nítorí sọ fún mi ni pé àwọn òòṣà yìí wọn ò wúlò níta ń ṣe kò ní láárí gbogbo ohun tí àwọn ṣe yìí ìfẹ́ dájú tí wá lọ àbí ya Ibrahim ìwọ Ibrahim àrọ́bìbò an àlé ẹtì ya Ibrahim onílà ìlàm tẹ̀ǹtẹ̀yì tí wọ́n mọ̀ ní tó bá jáwọ́ la arjumannaka. ń fi òkò kọ́ ní ya yányá ìnáwó ẹni ọ̀rẹ́ ní wà jùrù ní mẹ́lìyà jìnà sí ní yányá tó wà mẹ́kẹ́ òkò kọ́ lérí takété sí ni láàrin bàbá sọmọ tó ń ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ tawhid ó lè ó ní agbára ní ẹ̀mí bàbá yẹn pé àá ń táwọn ń ṣe ni wọ́n ní kò dá ọ̀fẹ́ ọ̀fẹ́ kàbù ó sì ní òun fi ọ̀pọ̀ fún àná ọ̀rọ̀ yóò lè gẹ́gẹ́ bí bàbá yìí ṣe fẹ́ fi ọmọ rẹ̀ kalẹ̀ ó sọ fún kó jìnà sí yányá fọ́dọ̀dọ̀ mi máa so lè yóò fi rí ìdúdélé nàbí Allah Ibrahim tó fi bẹ́ẹ̀ náà anábì Ibrahim kò padà ẹni kí lọ́dún wí qala salamun alayk sa'astaghfiru laka rabbi innahu kana bi shaqiyya ó fẹsẹ̀ rinlẹ̀ títí kọ́mọ̀ ní jẹba hàn kí bàbá kọ́lọ́kọ́ bá ṣe dáadáa fún yìí ọlọ́run ti kọ́rọ̀ yẹn dá sí èmi ó tún mọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún yín ni kọ́nà yín bẹ́ẹ̀ lọ́wọ́ kó fọ oríjì torí pé ọlọ́wọ́ ọba yìí ọba aláàánú ló jẹ́ fún mi ó tó bá wá rí báyìí gbàtọ́rọ̀ yẹn le ó le débi pé ó padà wá di pé pípa ni pa ẹ̀wọ̀n bọ́dọ̀ tó kí n ti lágbàdo bàbá pé yẹ ẹ̀pá wọ́n ti lọ lè dáná kalẹ̀ wọ́n ti ju àlẹ́ Ibrahim sí bàbá ti ń wù wọ́n pé ẹ jù sí dáadáa lẹ́yìn ìgbà tó wá kúrò níbi náà tọ́lọ́wá ní ah, a wà àtẹ̀zílùkún wọ́n máa tẹ̀lé ìlú mi ní ìlà àìwá jìnà sí ní báyìí ó jìnà sí ní gbogbo tẹ́ ń pèsè yàtọ̀ tọ́lọ́hún a èmi jìnà sí wà á dọ̀ ìrọ́bì ọlọ́run lèmi ó ti máa bẹ̀ ń tèmi ní ìmọ̀ ọ̀sìn ní gbogbo tẹ́ǹsì yìí ní báyìí dédé rẹ̀ ẹ wò oríṣi kọ́nà ẹlòmíì wà nínú mọ̀lẹ́bí lásán ọkọ̀ dúkòkò mọ́ ọgbọ́ta òṣèlú yé ọgbọ́ súnà lẹ́yìn ọlọ́ ọ̀tọ́lámù yé ọgbọ́ pé kíní kan ọ̀dá tó dá rè é ńṣe tó dá wọn ọkọ̀ kémọ lásán báyìí ó ti padà fún bẹ́ẹ̀ ẹlòmíì wọn kàn fi oúnjẹ dẹ́rù bá ẹlẹ́ni wọ́n kàn fi àníbọ̀ ṣe má wọ́n bá rí pé àwọn àwọn ó ti kọjá ń ta ilé fún jẹjẹ rúbà wọn àní mọ́dá sí má wọn náà àní ẹmọ ìmọ̀ ìpàdé ìṣẹ́bí ìṣe wọn má. so ẹni yẹn kò ní ti kọ́ ọmọ níjọba o ẹni tó bá ní ti kọ́ ọmọ gbogbo tó bá lè máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tàwùsí lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ èèyàn ní nìkan ó rẹ̀ lómìn àìní ti kọ́mọ̀ lérí tàwí ó gbọ́ yé ó yé pé kò dáa kí ọmọ náà lè ṣògùn ẹ̀kọ́ lògùn ṣíṣe ìṣòro ó ti tẹ̀lẹ̀ sí i látara káwọn yóò pébò lóto pébò lóti pébò ní yóò ti padà yí ti wọn ẹlòmíì náà ń kà ní táwọn bàbá rẹ ti ní tipẹ́tipẹ́ ọ̀hún náà tí wọ́n sọ pé sórí tí òdodo kọ̀ọ̀kan bá ní yéèyàn nítorí tó fàyẹ̀wọ́ nú rọ́ yẹn kí ó ti máa gé kí ó máa gé wọ́n tí bàbá rẹ̀ lóògùn wọ́n tí bàbá rẹ̀ ní nankali àdúgbò gẹ́gẹ́ ló ti ẹ̀ ti ṣiṣẹ́ nankali ó ti wá nankali ó ti wá ògùn rí ọwá tó kó sílé àkáǹtì rẹ̀ tó wá ń bẹnu léwu náà òun fi òun fi àgbákò ronú lóògbà tó bá ti yí ọwọ́ kíní yóò da tètè kó máa jó níná lẹ́tẹ̀kẹ̀tẹ̀ jó nankali níná jó àkáǹtì rẹ̀ níná jó gbogbo àwọn òwe ògùn rẹ̀ níná á ò jó á ò lọ á ò gún á ò tẹ òjì ògbèsí gbogbo ẹ̀yẹ́yẹ́ jó gbogbo ẹ̀ ní yányá kó tiẹ̀ má rí ma tí ń jẹ́ pé yẹn jìnnà yányá èèyàn ní lè gbélé gbé nu lè gbélé bí àgbákò ma àmọ́ kí ọmọdé ti kalẹ̀ ní ma wò díẹ̀ díẹ̀ ẹ̀ẹ́dájẹ́ kọ́ wáyé àyíná òun lè gbélé gbé jìnnà nìyẹn tawhid gẹ́gbọ́n yóò ṣàlàyé ó ti kílẹ̀ sẹ́lómi ó ti yé tòun ti bẹ́ẹ̀ náà ìgbà tí wàhálà bá dé ló padà síbi nǹkan tó ti yé yẹn àìní ìsìnkọ́mọ̀ ní ìfà àìní ìsìnkọ́mọ̀ òun náà ni pé irú àsìkò tá a ti wá ń lò yìí àsìkò tó yẹ kí èèyàn ń mójútó ìgbàgbọ́ èèyàn ni torí gbogbo tí máa ń han ìgbàgbọ́ lé mà tí máa ń han ìmánìyàn lé mà náà lẹ́mọ̀ rí lọ́kùnrin lọ́sí lórí tẹlifíṣàn lórí rédíò lórí social media oríṣiríṣi àwọn yẹn bá débi pé wọ́n ń gbé oògùn wá sí social media wọ́n ń gbé ọ̀rọ̀ láàrin àìlọ́wà mo ti ẹ̀rí kan jọ ní iṣẹ́ mà ọlọ́run kó ṣàánú yàn ó social media yìí even ó wọ́ ju tẹlifíṣàn lọ ó burú ju tẹlifíṣàn lọ mo ń tó fẹ́ẹ́ nìkan jọ ní pé ah, bóòlù yẹn ṣe lè remove ara yàn kó lórí YouTube tí mo ṣe pé èyí ó ti wà restricted lẹ́nu tó fẹ́ mọ̀ wó bẹ́ẹ̀ so òun tó burú ju tẹlifíṣàn lọ torí tẹlifíṣàn wọn ló ó ti tó bá ti fẹ́ mọ dá àgbákòwò ó lè pápá èèyàn gbọdọ̀ bá mi ń délé yìí but eléyìí YouTube ó rọ àmọ́ dá àgbákò rẹ kí wọ́n kó eré ibú bára rẹ ó rọ adá eré ibú yẹn kó bára rẹ yányán ẹnìkan kò ní mọ̀ ò ní mọ̀ tí yóò fi eléré ibú yányán ìwọ̀n ní mọ̀ àwọn tẹlifíṣàn àwọn so òun náà ni pé àti kéèyàn ó sọ́ra ló àsìkò táwa yìí kéèyàn ó kíyè tára yàn gẹ́gẹ́ bí afọ́ onídòrò èdè ó ní láti àjàbán an halikin ó ní láti àjàbán an halikin gaifa gawa bal fa'jaban min salimin kayfa láti àjàbán mọ́jì kọ́ yọ lẹ́nu àwọn afọ́ ìdíṣẹ́ mi ti pẹ́ ti pẹ́ o yára ti tẹ́ bí ọdún ẹlẹ́kẹfà pé tó nǹkan one thousand years àbí eight hundred years láti tẹ̀lé báyìí àbáyé wọn sọ báyìí pé àsìkò táwọn wà yìí láta àjẹgàn ó ti kọ́ yàn lẹ́nu nínú halikin tó bá rẹ́nì kan tó yẹ lórí ibú tó parun tó di kèfèrí pé kéyìfà náà kéyìfà gan wà kékeré tó wá di kèfèrí má wádìí ọ̀nà tí ẹ̀ máa fi ń di kèfèrí kan ní ìdẹ́lẹ́bọ̀ pọ̀ títí yóò fi bàjẹ́ Islam yóò fi bàjẹ́ ọ̀pọ̀. tó yẹ kọ́ mọ ìyàrá lẹ́nu na bẹ́ẹ̀lì fa ìjẹ̀bẹ̀ tó yẹ kọ́ mọ ìyọ̀ lẹ́nu ní ń sáàlì ní kéyì fàdàjà ẹni tó bá rí kó bí orí ó sì wà dáadáa òun ló lọ ọmọ ah, ah, ń ṣe ah, yóò dúró yóò dúró ẹ ti rí àwọn náà ó tó ní ẹ̀jẹ̀ tòráfà yẹn nǹkan ti ṣe ọmọ tí wọ́n mà ẹni tí ń lísìn sí o mà fún nǹkan ti sẹ́ni yìí yóò sì ní òdodo náà nìkan yóò ní òdodo náà nìrin yóò sì mọ́ra àwọn tó mọ́ kígbe pé àbá yìí ti lọ ó ní kọ̀lọ́bì kankan ń bẹ dáadáa ẹ̀ ń pẹ́jọ rẹ ni ẹ̀ ń pẹ́jọ rẹ ni ẹ̀ ń bínú rẹ ni so ọ̀rọ̀ ti kọ́ náà kí o dúró tawhid wàlá o ṣe kókó bẹ ọ pàtàkì gan. iná ni ọlọ́run tó tọrọ nàbí ọmọ Ibrahim fún wa inú Suratu Shura ó ń bi àwọn fámìlì rẹ̀ pé ah, afata ìbùdó min dunillah ma la yanfa'ukum kí ló dé tẹ̀ ń ṣe nǹkan tí ó ṣàǹfààní kẹ́nà tó bá yà pa àṣẹ ọlọ́wọ́n ọba fún ara yín báyìí àwọn tó ti wà lérí ìlànà ọlọ́run ó sì mọ pé sákìyèsí Allahu Akbar ẹgbẹ́ ọmọ ìyá ilẹ́nu pé àà ah, ah, tí kò yẹ kéré yóò yí irun ni sílẹ̀ tún ní ìdí àlàyé ni àmì ẹni tó bá fẹ́ nù wọ́n ní ajá tí ó nù kò ní ṣe kí ni òní gbọ́ ọdẹ tó wá ní kó fi lẹ́kùn wálé mọ́ta ìdùnnú ah, nǹkan tẹ́ ń sìn yìí káì ó sí ọ̀ ẹ̀yìn tẹ́ ń sìn gan-an ẹ̀ẹ̀ ronú afẹ́lẹ́ tá a ti lóyún ah, ah, lórí ẹ̀rọ làákà yìí ni bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti ń jẹ́ irọ́ láyé tẹ́ bá rí ẹni tó gbìyànjú kú kalẹ̀ dáadáa báyìí tí wọn ló ti tẹ́ làákà yìí rẹ̀ kalẹ̀ wàláhì yóò ti àlàyé irọ́ fún yàn yóò sì mọ̀ pé ah, irọ́ ni kí ní ìlú sọ. so ara ń tọ́lọ̀ wọn bá fi sáré òdodo nìyẹn tó òdodo bá ti ń bọ́ sínú ẹ̀mí ìyẹn ló ti hàn pé oh, oh, oh, òdodo lélẹ́yìí lórí ìdúró ti ọlọ́run ọba lórí ọ̀ṣíìdì ìmú ẹ̀sìn ọlọ́run ọba lọ́kàn ṣoṣo aláwọ̀ èèyàn ń polongo ọ̀ṣun láìláyọ̀lá tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú tẹlifíṣàn ìkẹlẹ́kẹ̀ tí mo wẹ́ wọn kí ni drama náà fẹ́lẹ́ yìí ṣe ẹ̀ẹ́dì àwọn tó ń ṣe rílì reality bó ti ń ṣe gẹ́gẹ́ nísìn àwọn kan tó kóra wọn jáde àwọn tó sọ pé ẹbọ náà ló láyé wípé kọ́dà àmọ́ ṣẹ̀rí ńgbà míì tí wọ́n bá ní gbogbo tó bá ń gbọ́ lọ́wọ́ fèsì yọkàn ya òwe gbàdí wèrè kó aṣọ yàn ọwà ńléwẹ̀ wèrè bá dé ọba kó aṣọ yàn ńléwẹ̀ tí yẹn náà jáde tẹ̀lé ni wèrè di méjì nù àmọ́ wọn náà wá ń lé yé ìgbà tó mi lọ́wọ́ rẹ̀ ìgbà ní ọkàn ọmọ mọ́ kó lọ ọwọ́ ẹ̀rọ awẹ́lú mi pẹ̀lú ẹ̀dáfẹ́ bá wọnú lé bá mú aṣọ mi so náà ni ọ̀rọ̀ social media yìí kẹ́lò mi sọ pé ní Saudi ní Saudi ẹ̀rí àwọn tí ń ṣe bọ́ rèé o ṣé gbogbo lárúbáwá láyé ẹni tó bá ti jẹ́ lárúbáwá àbẹ́ni tó jẹ́ èèyàn gbogbo ara Saudi ni nílùú aláìmọ̀kan tó ga náà ní irú àwọn báwọn tó oríṣiríṣi pọ̀ ní nǹkan tó ṣe pọ́ mọ́ orúkọ àwọn kódà inú àwọn tó tó wá tó jẹ́ ti mùsùlùmí náà tó ń bẹ tí ó tó ń táwọn náà gbé kalẹ̀ ní pé láti bá tàwùsí ìdìyàn jẹ́ mùsùlùmí sì ni wọ́n ń bẹ lórí rédíò ń bẹ lórí rédíò fún pèrè àwọn aláfa afọ ọlọ́run dákun afọ ọlọ́run mọ́jẹ ń sokó mọ́ afọ ọlọ́run mọ́jẹ ọ̀rẹ́ mi afọ àìríndò mi bẹ́ẹ̀ ti mọ bọ́ lóríṣiríṣi nínú rédíò nìyẹn tán bá lọ tán bá bọ̀ tán bá lọ tán bá bọ̀ kò ni ọlọ́run ṣe àṣà ní fún الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فمن مجالات الاستقامة الاستقامة في الدعوة وهي <clears throat> أن يفعم داعي مقاصد الدعوة وأن يصبر على تحقيقها وتحمل الأوثر ويحتمل وتحمل الأذى الموجود في الدعوة كما هو واضع في قوله تعالى حيث يقول موجه الكلام إلى رسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا لم يلبثوا إلا ساعة من النهار لم يلبثوا ساعة من النهار بلاغ فأن يهلكوا إلا القوم الفاسقون هذا قلت ولو أبا فطر الجماعة حتى يجلوا صلب ومحمد دعا وراجع النبي وصحابه أبي لو أقول في تبقى طريق وفي القرية كنوا أولا تي ونتنبو كاتا في الوجود lórí ẹ̀rí tí yẹn bá ń ṣe níbi ẹ̀sìn ọlọ́run òun náà ni àmì ìfẹ́ pàwọ́dà tó ti dá ẹ̀wà pàtó bá ń ṣe dáwà tí yẹn ní ìfẹ́ pàwọ́dà dáwà táwọn ṣàlàyé yìí kìí sígbà tí yẹn bá mú microphone lọ́wọ́ káàkiri nìkan kìí sígbà tí yẹn ń hàn lórí social media àbí tí èèyàn bá ń bá èèyàn sọ̀rọ̀ níta gbangba dáwà gbogbo ọ̀nà tí dáwà lọ ó ní bùkátà sí wọn ní ìṣẹ̀pọ̀nà kódà láàrin èèyàn sí ọmọ èèyàn ni àwọn ṣe dáwà fún láàrin èèyàn sí ìyàwó èèyàn ni àwọn ṣe dáwà fún ìyàwó àwọn ṣe dáwà fún fún ọkọ rẹ̀ bákan náà ẹ̀rí tàbí bọ̀rọ̀ yóò mú wá láàrin rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ ọ̀rọ̀ dáwà náà ni láàrin ọ̀rẹ́ tọ̀rẹ́ ni àwọn ṣe dáwà fúnra ẹni láàrin àwọn ojúlùmọ̀ kódà ìyàwó ṣe dáwà lórí tó mọ̀ rí tí dáwọ̀ ń ti mọ dọ́dọ̀ rẹ̀ tó ní mo fẹ́ sọ ni pé dáwọ̀ a máa fẹ̀ dáwọ̀ ìlú ní àti máa fún gbogbo ọ̀nà ilé òun tí wọ́n bá ti fi ṣe dáwà yẹn ní bùkátà sí àlẹ́ǹtẹ̀ kọ́ọ̀nà tí ó dúró dédé dúró dédé àkọ́kọ́ wọ́n tó ń ṣe dáwà fún yà láàtẹ̀n òṣè àǹtún mẹ́ta ti nìkìlá عار عليك إذا فعلت عظيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون wọ́n tó ń ṣe dáwà ìdúródédé rẹ ọgbọ̀dọ̀ kọ́ bẹ̀rẹ̀ láti gbé kó o mọ̀ ipe kí ni mahasidu dáhẹ́wà kí ni in an objective dáwà gàgàn so ẹn tó bá mẹlẹ́ yìí irú ẹni yẹn àti lè dúródédé yóò rọrùn fún bóyá mo ní ọ̀rẹ́ kan nìsín mo wá ní nǹkan tó fẹ́ pè sí àmọ́ mo ti mọ éèmù tí mo fẹ́ kó tí mo fẹ́ kó níbi nǹkan yẹn mo ti ní objective pé kí ní ìdí mo ṣe fẹ́ kó orí fún ọ lélẹ́yìn ìgbà tí mo ti mọ tí mo fẹ́ kó sí tí mo ti mọ pàtàkì nǹkan tí mo fẹ́ kó sí yẹn gbogbo ọ̀nà gbogbo sùúrù náà mo gbọ́dọ̀ ní pẹ̀lú rẹ̀ mo gbọ́dọ̀ ní àdéhùn kọ́ọ̀mà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń ṣe dáwà tó bá ń pèèyàn àwọn tó pọ̀ ló ń pè ní àwọn tí ó pọ̀ ló ń pè ní ìyẹn gbọ́dọ̀ ní ìṣẹ̀ fáwọn òun ni pé kó mọ̀ pé kí ni mo fẹ́ darí àwọn èèyàn sí gan-an kí ni mo fẹ́ kí wọ́n rí níbi dáwà mi eléyìí ó jẹ́ àgbákò láńlá ìsinmi láńlá tó ń ṣẹlẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe wáàtí ẹlòmíì ó fẹ́ ṣe wáàtí ó fi ní pé òun fẹ́ bíúdì orúkọ ni mo fẹ́ bíúdì orúkọ mi lásìkò yìí tòun náà fẹ́ káwọn èèyàn máa pariwo mi kọ́mọ̀ pé lágbájá ń bẹ kò ní aim tó dá objective burúkú ni kí ni aim tó ẹkẹ́ni tó ń ṣe dáwà tó yẹ kó ní òun ni kí wọ́n fẹ́ káwọn èèyàn kí wọ́n àkọ́kọ́ ẹni pé kí wọ́n rí ìyọ́nà ọlọ́wọ́ ọba kí wọ́n rí àlìjẹ́nà ọlọ́wọ́ ọba kí wọ́n wà lórí ẹni tí ó máa jẹ́ mùsùlùmí gidi tó sọ̀lẹ̀ bá ọlọ́wọ́ ní mùsùlùmí gidi tí eléyìí bá ti wà nínú ẹ̀mí ẹni tó fẹ́ ṣe dáwà irú ẹni yẹn yóò rọrùn fún láti lè ní ìsèkọ́mà ẹ wò bí ọlọ́run ọba bó ṣe ń ṣàlàyé fún anábì sallallahu alaihi wa sallam nùsọ́lọ́tọ̀ Ahqaf àyà 38 olúwa ní fọ́sibìr wà anábì àní ṣe sùúrù ṣe sùúrù kàmà sabara ulul azmi minar rusul gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ tí wọ́n ṣe ṣe àṣeyọrí àwọn aláníyàn gidi nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni pé àwọn tán gbókùn nínú àwọn òjíṣẹ́ ọlọ́run bí wọ́n ṣe ṣe sùúrù ní kí wọ́n náà ṣe sùúrù wà nábì wàlá tastajil lahum mọ́kànjú mọ́kànjú fáwọn èèyàn pé áá ah, ah, láti jọ ìta tí ń ṣe náà agbọ́ ni afátẹ́bá ti bá sọ lọ́rọ̀ báyẹn kìí ṣonídáwà so kò sì mọ ohun tó ń gbé lọ́wọ́ nínú dáwà ọlọ́wọ́ bá ní wọn láta sá ẹ̀jẹ̀ a ní wọn máa kánjú ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ fún anẹ́bí sallallahu alaihi wasallam ẹ wo anẹ́bí tó ṣe pé o lè bẹ ọlọ́run ọlọ́run gbà ọmọ ọ̀rọ̀ sọ ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́ni wàlá sọ́sà ẹ̀jẹ̀ má kánjú níbi dáwà rẹ̀ so ó túmọ̀ sí pé ọ̀rọ̀ dáwà àbí èèyàn fẹ́ change ó fẹ́ gba tí ò dá lọ́wọ́ yàn ó fẹ́ fi tó dá rọ́pò fún kìí ṣe tí èèyàn máa ń kánjú sí má kánjú lè já ọlọ́run ọlọ́run lè wá ràn yàn lọ́wọ́ ńgbà míì ṣe pé nǹkan tó ń pẹ́ nìyẹn sí yóò sáré yí lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ tó jẹ́ pínlẹ̀ ni pé má kánjú pé ah ó sì gbọ́ sí nǹkan bó yẹ láti ọ̀yìn náà ah ah

ìlànà bú ni o àyà kọ̀ọ̀rọ̀ ń wa yìí o ọlọ́run sọ fún àlẹ́lẹ́ pé má kànjú gbogbo ẹni tó ìyàwó rẹ ni má kànjú lérí rẹ mo ti rí ẹni tó ṣe pé rẹ ìgbà tó fẹ́ fẹ́ ó ń sọ fún pé ẹ ń lo ìjáàbù tó rí ní kọ́ọ̀bù ọkọ náà ọ̀pọ̀lọ̀ ni ẹ̀sùn tó wà láà tó sáàtẹ̀ ló dájú ìjábù ó bí yá sọ lóòsò tó pẹ̀lú bọ́jọ́ ṣe ń lọ bọ́jọ́ ṣe ń lọ bọ́jọ́ ṣe ń lọ bọ́jọ́ ṣe ń lọ lẹ́yìn ọdún méjì obìnrin ní ẹgbẹ́ lọ́padà béèrè fún ẹ̀kọ́ bù pé ẹ bá ara ẹ̀kọ́ bù látara àìkánjú àmọ́ níjọ́ tó sọ pé ẹ̀mú kọ́ ọmọ lónìí kọ́ bù àti jàpẹ́rẹ́mù àjàgbé nìkọ́ bù kó lọ ní àbí rẹ̀ dàrú à èmi ò nígbà o ní àjọ́jọ́ kó sínú o ìṣẹ̀kú ti bá dáwà jẹ́ kọ́lá àwọn lè tó dáwà bí mi kọ́ ti fìrà kalẹ̀ ọkùn ṣe túrú pẹ̀lú rẹ̀ ọ̀kanjú tó èyàn ní bùkátà sí ara tẹ́kùnmọ̀ fún yẹn ní pẹ̀lú ọmọ lórí dáwà ní kí ọmọ kanjú kí ọmọ bàrà jẹ́ kí ọmọ ọ̀rọ̀ tí ní gbóná tí ní gbóná ara dí ọmọ gbóná ara dí ọ̀rọ̀ pé pé wọ́n sọ wọn pé àtiwálé ah, léyìí nínú ẹ̀sìn tó kí ló lé ń bẹ̀ ẹni ṣe eléyìí ò lé léyìí lé àà tó ẹni tó ṣe dáwọ́ gbọ́dọ̀ mọ ní tó lé bí nǹkan ẹ̀ ṣe lé síra wọn sí wọ́n sọ fọ́ máa ń lé ipe kọ́ máa lọ ṣìjà wọ́n sọ fọ́ lé ipe kọ́ lọ nìkan wọ́n wá ní ayé olùdíkọ́ mi olùdíkọ́ yóò lò ìdájọ́ lò nìkan wọ́n lójú ọdún bá bẹ̀rẹ̀ sórí tó kọ́kọ́ tóbi láńlá tó ṣe pé ẹnu gbogbo àwọn èèyàn ló pọ̀ pé é kọ́nà ó wà ló mọ̀ àfẹ́sì irun rẹ̀ ní ẹgbìyànjú kẹ́jẹ̀ kọ́ sọmọ́ pé torí ọlọ́run ẹ̀dá kù ẹ̀kẹ́ ìdíkọ́ mọ́ lò ìjáàbò yìí torí ọlọ́run ẹ̀dá kù tó ń tó bá ń bí nǹkan bá ṣe lé sí tó bá ti lágbára sí ẹ̀sìn yẹn ṣe máa ń mú so kọ́lọ̀ kọ́ ṣà mú wa dúró bí ó ṣe àlékún àgbọ́yé rẹ̀ fún wa kò ṣe wá ẹni tí ó bá ní ẹsẹ̀ kọ́ọ̀nà tí ó lè dúró lórí rẹ̀ dáadáa kò fi rọ̀ dápọ̀ wa lọ́nà ẹni máa ń fi rọ̀ dápọ̀ yàn kọ́lọ̀ mọ́ sí àánú wa اللهم انصر الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة امورنا واجعل لهم بطولة صالحة يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لموات المسلمين وخاصة مهم هذا المسجد اللهم اغفر له وارحمه وكن مع أسرته وتولى برعاية هذه الأسرة يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وتوفنا مع الابرار يا رب العالمين قوموا الى صلاتكم الله أكبر الله